Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kẹwàá. Ọkùnrin kan sì wà ní Kesarea tí à ń pè ní Kọ̀nílíù, balógun ọ̀rún ti ẹgbẹ́ ọmọ ogun tí à ń pè ní ti Ítálì, olùfọkànsìn àti ẹni tí ó bẹ̀rù Ọlọ́run tilétilé rẹ̀ gbogbo, ẹni tí ó ń tọrẹ àánú púpọ̀ fún àwọn ènìyàn, tí ó sì ń gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run nígbà gbogbo. Níwọ̀n wákàtí kẹsàn-án ọjọ́ ó rí nínú ìran kedere áńgẹ́lì ọlọ́run kan wọlé tọ̀ ọ́ wá ó sì wí fún un pé. Kọ̀nílíù. nígbà tí ó sì tẹjú mọ́ ọ tí ẹ̀rù sì bà ó ní. kí ni olúwa. ó sì wí fún un pé. àdúrà rẹ àti ọrẹ àánú rẹ ti gòkè lọ iwájú ọlọ́run fún ìrántí sì ń rán ènìyàn nísinsìnyí lọ sí jópa kí wọ́n sì pe símíónì wá ẹni tí àpèlé rẹ̀ ń jẹ́ pétérù ó wọ̀ sí ilé ẹnìkan símónì aláwọ tí ilé rẹ̀ wà létí òkun òun ni yóò sọ fún ọ bí ìwọ ò ti ṣe. nígbà tí áńgẹ́lì náà tí ó bá kọ̀ nílùú ìsọ̀rọ̀ sì fi sílẹ̀ lọ ó pe méjì nínú àwọn ìránṣẹ́ ilé rẹ̀ àti ọmọ ogun olùfọkànsìn kan nínú àwọn tí máa dúró tì í nígbà gbogbo nígbà tí ó sì ti ròyìn ohun gbogbo fún wọn ó rán wọn lọ sí Jópa ní ijọ́ kejì bí wọ́n ti ń lọ ní ọ̀nà àjò wọn tí wọ́n sì súnmọ́ ìlú náà pétérù gun òkè ilé lọ gbàdúrà níwọ̀n wákàtí kẹfà ọjọ́ ebi sì pa á gidigidi òun ìbá sì jẹun ṣùgbọ́n nígbà tí wọ́n ń pèsè ó bọ́ sí ojúran ó sì rí ọ̀run ṣí ohun èlò kan sì sọ̀kalẹ̀ bíi gọgọwú ńlá tí a ti igun mẹ́rẹ̀ẹ̀rin sọ̀kalẹ̀ sí ilẹ̀ nínú rẹ̀ ni olóríjorí ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin wà àti ohun tí ń rákò ní ayé àti ẹyẹ ojú ọ̀run ohùn kan sì fọ̀ sí i pé. dìde pétérù máa pa kí o sì máa jẹ. ṣùgbọ́n pétérù dáhùn pé. agbẹ́dọ̀ olúwa nítorí èmi kò jẹ ohun èèwọ̀ àti aláìmọ́ kan rí. ohùn kan sì tún fọ̀ sí i lẹ́ẹ̀kejì pé. ohun tí ọlọ́run bá ti wẹ̀nù ìwọ má ṣe pè é ní èèwọ̀ mọ́. èyí sì ṣe ní ẹ̀rín mẹ́ta lójú kan náà a sì gbé ohun èlò náà padà lọ sókè ọ̀run bí ó sì ń gọ pétérù ní ara rẹ̀ bí àbá ti mọ ìran tí òun rí yìí sí sì wò ó àwọn ọkùnrin tí a rán ti ọ̀dọ̀ kọ̀nílíù wá wọ́n ń béèrè ilé simoni, wọ́n dúró ní ẹnu ọ̀nà wọ́n náà béèrè bí simoni tí à ń pè ní pétérù wọ̀ níbẹ̀ bí pétérù sì ń ronú ìran náà ẹ̀mí wí fún un pé wò ó. àwọn ọkùnrin mẹ́ta ń wá ọ ǹjẹ́ dìde sọ̀kalẹ̀ kí o sì bá wọn lọ má ṣe kọminú ohunkóhun nítorí èmi ni ó rán wọn. nígbà náà ni pétérì sọ̀kalẹ̀ tọ̀ àwọn ọkùnrin tí a rán sí i láti ọ̀dọ̀ kẹ̀lílì wá ó ní. wò èmi ni ẹni tí ẹ̀yin ń wá èrèdí rẹ̀ tí ẹ fi wá. wọ́n sì wí pé kọ̀nílì balógun ọ̀run ọkùnrin olóòótọ́ àti ẹni tí ó bẹ̀rù ọlọ́run tí ó sì ní orúkọ rere lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè àwọn júù òun ni a ti ọ̀dọ̀ ọlọ́run kọ́ nípasẹ̀ áńgẹ́lì mímọ́ láti ránṣẹ́ pè ọ́ wá sí ilé rẹ̀ àti láti gbọ́ ọ̀rọ̀ ní ẹnu rẹ̀. nígbà náà ni ó pè wọ́n wọlé ó sì fi wọ́n wọ̀ ní ijọ́ kejì ó sì dìde ó bá wọn lọ nínú àwọn arákùnrin ní Jópa sì bá a lọ. níjọ́ kejì wọ́n sì wọ Kesaria Cornelius sì ti ń retí wọn ó sì ti pe àwọn ìbátan àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ jọ ó sì ṣe bí pétérù ti ń wọlé Cornelius pàdé rẹ̀ ó wólẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ ó sì foríbalẹ̀ fún un ṣùgbọ́n pétérù gbé e dìde ó ní. dìde ènìyàn ni èmi tìkára mi pẹ̀lú. bí ó sì ń bá a sọ̀rọ̀ ó wọlé ó sì bá àwọn ènìyàn púpọ̀ tí wọ́n péjọ ó sì wí fún wọn pé ẹ̀yin mọ̀ bí ó ti jẹ́ èèwọ̀ fún ẹni tí í ṣe Júù láti bá ẹni tí í ṣe ará ilẹ̀ mìíràn kẹgbẹ́ tàbí láti tọ̀ ọ́ wá ṣùgbọ́n Ọlọ́run ti fi hàn mí pé kí èmi kí ó má ṣe pe ẹnikẹ́ni ní èèwọ̀ tàbí aláìmọ́ nítorí náà ni mo sì ṣe wà ní àìjiyàn bí a ti ránṣẹ́ pè mí ǹjẹ́ mo béèrè nítorí kí ni ẹ̀yin ṣe ránṣẹ́ pè mí. Kọ̀nẹ́líù sì dáhùn pé ní ìjẹrin mò ń ṣe àdúrà wákàtí kẹsàn-án ọjọ́ ní ilé mi títí di ìdajì sì wò ó ọkùnrin kan aláṣọ àlà dúró níwájú mi ó sì wí pé Kọ̀nílíù a gbọ́ àdúrà rẹ ọrẹ àánú rẹ sì wà ní ìrántí níwájú Ọlọ́run ǹjẹ́ ránṣẹ́ lọ sí Jópa kí o sì pe Símónì wá ẹni tí àpèlé rẹ̀ jẹ́ Pétérù ó wọ̀ ní ilé simoni aláwọlétí òkun nígbà tí ó bá dé ẹni tí yóò sọ̀rọ̀ fún ọ nítorí náà ni mo sì ti ránṣẹ́ sí ọ lójú kan náà ìwọ sì ṣeun tí o fi wá gbogbo wa pé níwájú ọlọ́run nísinsìnyí láti gbọ́ gbogbo tí a pa láṣẹ fún ọ láti ọ̀dọ̀ ọlọ́run wá. pétérù sì ya ẹnu rẹ̀ ó sì wí pé. nítòótọ́ mo wòye pé. Pe ọlọ́run kì í ṣe ojúsàájú ènìyàn ṣùgbọ́n ní gbogbo orílẹ̀-èdè ẹni tí ó bá bẹ̀rù rẹ̀ tí ó sì ń ṣiṣẹ́ òdodo ẹni ìtẹ́wọ́gbà ni lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ tí ọlọ́run rán sí àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí ó wàásù àlàáfíà nípa Jésù Kristi òun ni olúwa ohun gbogbo ẹ̀yin náà mọ ọ̀rọ̀ náà tí a kéde rẹ̀ yíká gbogbo Jùdíà tí a bẹ̀rẹ̀ sí láti Gálílì wá lẹ́yìn baptistimu tí Jòhánù wàásù rẹ̀ àní Jésù ti nasareti, bí Ọlọ́run ti da ẹ̀mí mímọ́ àti agbára lé e lórí ẹni tí ó ń kiri ṣe oore ń ṣe dídá ara gbogbo àwọn tí èṣù ti ń pọ́n lójú nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ àwa sì ni ẹlẹ́rìí gbogbo ohun tí ó ṣe ní ilẹ̀ àwọn Júù àti ní Jerusalem ẹni tí wọ́n pa tí wọ́n sì fi gbé kọ́ sórí igi òun ni Ọlọ́run jíǹde ní ijọ́ kẹta ó sì fi hàn gbangba kì í ṣe fún gbogbo ènìyàn bí kò ṣe fún àwọn ẹlẹ́rìí tí a ti ọwọ́ Ọlọ́run yàn tẹ́lẹ̀ fún àwa tí a bá a jẹ tí a sì bá a mu lẹ́yìn ìgbà tí ó jíǹde kúrò nínú òkú ó sì pàṣẹ fún wa láti wàásù fún àwọn ènìyàn àti láti jẹ́rìí pé òun ni a ti ọwọ́ Ọlọ́run yàn ṣe onídàájọ́ ààyè òun òkú òun ni gbogbo àwọn wòlíì jẹ́rìí sí pé nípa orúkọ rẹ̀ ni ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ yóò rí ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbà. bí pétérù ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí ní ẹnu ẹ̀mí mímọ́ bà lé gbogbo àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ náà ẹnu sì yẹ àwọn onígbàgbọ́ ti ìkọlà iye àwọn tí ó bá pétérù wá nítorí tí a tú ẹ̀bùn ẹ̀mí mọ́ sórí àwọn kèfèrí pẹ̀lú nítorí wọ́n gbọ́ wọ́n ń fọ onírúurú èdè wọ́n sì yin ọlọ́run lógo nígbà náà ni pétérù dáhùn wípé. ẹnikẹ́ni a lè ṣòfin omi kí a má bamtísì àwọn wọ̀nyí tí wọ́n gba ẹ̀mí mímọ́ bí àwa. ó sì pàṣẹ kí a bamtísì wọn ní orúkọ jésù kristi nígbà náà ni wọ́n sì bẹ̀ẹ́ kí ó dúró ní ijọ́ mélòó kan.